bí ojú mi tàn jẹ ṣé kí n ṣe ṣe ń jẹnẹ Jacob. mi ò rò pé mo lè fojú mi orí tv báyìí ni sùn náà. special heart lẹ́kọ̀ọ́ yẹn ni mo ti ń wò yìí I really like you. Aww. I just want to take a selfie with you. Shreko stupid, you want to take a picture with me with a techno before I fully follow you? Before I upload it on Instagram, I will filter it. Adúlù nǹkan bàtà bàtà yẹn ni wọ́n ṣe. Ṣé o fẹ́ bá yẹ ọmọ lọ́wọ́ jẹ́ Stop it! Stop it! Stop it! Qu'est-ce que vous voulez faire Comment stop What the fuck is this? I my kids